كدرسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول هدم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة لدنيا وأخرى فلذ القلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وجابر ولا تكسلن فإن الهموم بقدر الهمم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصل اللهم وسلم وأنعم وبارك على عبدك ونبيك محمد صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين والتابعين لهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين وبعد آه لن يوقت يا afi ẹ̀yìn fún ọlọ́run ọba náà atọ́rọ ìkẹ́ àti àlàáfíà fún aṣíwájú ẹ̀dá ànẹ́bùwà muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti gbogbo ẹ̀yin tí ẹ ti wà ní ìkàlẹ̀ tẹ́ máa tẹ́tí gbọ́ alfiqhu forum èyí a mọ̀ ní almuntada alfiqhi níbi tá a ti máa bá àlàyé lọ nínú tíra al-akhbari tá a ti máa pe àwọn olùmọ̀ wa lóríṣiríṣi tẹ́ ń gbọ́ nínú àwọn àǹfààní èyí tí wọ́n ń gbé wá léyìí tá sì máa gbọ́ tí ó sì wá láǹfààní nílẹ̀ ayé wa lọ́la alkiyama wa insha allahu ta'ala lónìí à ń bẹ pẹ̀lú ọ̀kan nínú àwọn afáwa àgbà àwọn fadilatu sheikh doctor ustaz doctor àbí professor abdulrazak ibn abdulmajid alaro láti ìlọrin akínyíká wa salamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh. marhaban bikum ya sheikh. àti èyí tààbọ̀ ẹ̀kú ìrìn náà lọ́wọ́ bá kí ọba àtẹ̀yìn lẹ́sàn-án dáadáa tó ń ti rí gbogbo ọ̀nà bó ti pọ̀ wọ́n dá wa lóhùn láti tẹ̀síwájú pẹ̀lú àlàyé wa dé iṣẹ́ àbẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gbọ́n àní gbára wa lásìkò láti bẹ̀rẹ̀ bí idhnillahi subhanahu wa ta'ala qala al-musannifu rahimanillahu wa iyyahu was-sami'in awwalu ma yajibu 'ala al-mukallafi tashihu imanihi ilé ni abala tí àwọn afáǹbá àlàyé lọ lórí tẹ́ẹ̀bá ti gbàgbé lórí arkanu iman òun náà ni ntí amẹnubà insha Allah lónìí rúkùn ẹlẹ́kẹrin al-imanu bir-rusul òun náà ni tí àwọn pòfẹ́sọ̀ wa insha Allah tí wọ́n bá amẹnubà bismillah. alhamdulillah والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد olùwàdú pẹ́ fún ọ alhamdulillah àti tọrọ àlékún ìṣe àṣejẹ látọ̀dọ̀ ọlọ́run ọmọ àgbà anáyíwá muhammad sallallahu alayhi wa sallam ọkàrí gbogbo àwọn ará ilé anábì àti gbogbo àwọn sọ̀hábì anábìwá muhammad náà ọwọ́ akárí gbogbo àwọn tí ń bá ń tẹ̀lé lánàá wọn tí ó fi di bí ọgbẹ́ ìgbé àlùkòyàmà àti àwa àtàwọn olùfẹ́ títí wa gbogbo bí wọ́n bá ti ń gbọ́ ìdáhùn yìí náà ọ̀rọ̀ máa yọ wá fún mi ọ̀gbìn lórí rẹ̀. ṣẹ́ẹ̀rì wa ọ̀ṣì ọ̀rọ̀ wọn sàn ilẹ̀ kan dáadáa kó gbìyànjú ọ̀rọ̀ wọn gbà lẹ́kùn. lórí ń tẹ ní ìgbẹ̀ni kéwú dé. Hmm alìmánu bẹ̀rù oṣù ká ní gbàgbọ́ táwọn òbí ti ọ̀nà. ẹ rí i pé gbogbo tíọ́ra tẹ́yìn bá jẹ́ ń kà á òfin máa ilé ìtànkà lọ yìí hmm. ẹ ní rí nìkan kó pé alìmánu bẹ̀rù oṣù alìmánu bí àbúṣe wọ́n bá ní àwọn olùjẹ́jí sí wa àrọ̀súlù òjísé ọlọ́run kan àrùsùlù gbogbo àwọn òjísé ọlọ́run. àlùfáà ní ti ń bẹ nínú òpó ìmánì òun ni kó o nígbàgbọ́ sí gbogbo àwọn òjísé ọlọ́run. pẹ̀lú pé ọ̀rọ̀ ńlá ni. ọ̀rọ̀ tó tóbi. bàbá wo nú Al-Qur'an al yìí àyà tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà mà ti máa gbé amana rasulu bima unzila ilayhi min rabbih wal mu'minuna kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi lóra náà lọ wá mẹ mm. ẹ̀yin ò lè jẹ́ múmi ní òdodo èèyàn ò lè jẹ́ mùsùlùmí àbí kọ́ gbà pé àwọn kan lọ́lọ́run rẹ̀ sáyé láti wá sàlàyé ìlọ́lọ́run fẹ́ ìlọ́lọ́run ọ̀fẹ́ àwọn náà là ń pè láwọn òṣìṣẹ́ ọlọ́run àwọn náà là ń pè láwọn ànábì ọlọ́run wọ́n fẹ́ bóyá pé lọ́dọ̀ àwọn onímọ̀ eléyìí tí ń rò páyé rẹ̀ wà nírú fúrámù yìí wọ́n á máa gbé ìyàtọ̀ kínkín gbẹ láàrin ànábì ọlọ́run àtàrí ọlọ́run àmọ́ yìí tí ò sí ìwúdú ń bẹ̀ ni pé àtànẹ́bí ọlọ́run àtòjí ọlọ́run àwọn ọlọ́run máa sáyé àjíṣẹ́ kí ọlọ́run fẹ́ kí ọlọ́run fẹ́ fún ọmọ ènìyàn. wọ́n náà fáwọn àlejò nù hmm. àwọn àtànẹ́bí ọlọ́run wọ̀nyí lọ́lọ́run ti rán wọn sáwọn èèyàn hmm. ọ̀ràn wọn sáwọn èèyàn hmm. bẹ́ẹ̀ náà lọ́ràn wọn sáwọn àlejò òun ni wọ́n tó bá gbọ́ pé súrà al nìkan jẹ́ súrà tú àlùjẹ́ sóra àwọn àlìjànú èdè bá àlìjànú ni ó ní sóra ìtumọ̀ èdè pé bá nẹ́bí ti ṣe wá àti wọ́n máa dábẹ́ àdámọ̀ àwọn àlìjànú náà ti gbà náà làwọn náà pé bó ti rí ní líìkì bẹ́ẹ̀ lórí nígbà yá hmm. bí tèmi rí àlìjànú ti wà bẹ́ẹ̀ ni mo rí Eh, torí náà gbogbo ẹni tí àlìjáná náà wọ́n ní ń lo ẹ̀wọ̀n àárín tí ń ṣe ọ́pósìtì tí ń àgùnrání ìdàkejì ń dé ọ̀rọ̀ àdẹ́bìtòlù àgbẹ̀lá wa ní àfa ni wa alálìjẹ mọ́ ni wa àmọ́kọ́dà ìgbìmọ̀ ni wọ́n máa jẹun lọ́sàn-án rẹ̀ ah. àlìjáná òkèkè yìí ni yọ àgùnrání rẹ̀ àkàyà lọ́ọ̀bẹ̀ ni kí làwọn wí ni pé. ọ̀gá wọn ìpẹ̀kun wọn ìgbẹ̀yìn wọn ìdàgbà Muhammad kódà ó fi dórí ẹni tá ànábì ròyìn pé laysa bayna laysa bayni wa baynahu nabiyyun ànábì Ìsá ànábì ní ana awla bi Ìsá bin Maryam kò sẹ́ni tó gbé ànábì ìdájẹ́ ní ànábì lọ. torí náà mùsùlùmí gbọdọ̀ mọ̀ pé gbogbo àwọn ànábì ọlọ́pàá ẹ̀rí ìdílé ni láàánú fàdúrẹ́kù bẹ́yìnà àhàdé mùsùlùmí. àwọn èyí ṣe yàtọ̀ láàrin ànábì kan àtòmí o ẹ̀dá kan mùsùlùmí tí ọba kì í mọ ilé yìí. kọ́nà bá a bá rẹ́ni tí kọ̀mọ̀ntì ń ṣe tí wọ́n ń sọ nǹkan tí nǹkan pa ànábì wa Muhammad èyí wò tó lẹ̀ tí ó fún wọn mùsùlùmí pé ẹ̀ẹ́n á ti bu àwọn ọ̀gá àti yín láwọn ànábì ọlọ́run ànábì Mùsá ànábì ẹ̀yíṣà ni hmm. tágbé ní jesus hmm. ànábì ibrahim ni hmm. tágbé ní abraham ànábì dawudu ni tí wọ́n ń pè david ànábì suleiman ni wọ́n ń pè solomon láàánú fàbírí kò bẹ́yìn náà àhàdé ní rọ́sọ̀lẹ̀ ní jáde lọ́nà ìṣòro kó ló fi léwu àkàràmọ̀kùnrin lọ kó léwu fẹ́yìn ọmọ gbòòrò tó lọ́wọ́ bá wí bàbá wo ayé àgbọ̀rá nìyẹn olúwa sọ nínú àyà mi pé bàdà àwọn olùdílé rẹ̀ ṣe ìtọ́jú ọ̀jì. iná lẹ́bí na yẹ fòrò nàbì láàyè wà lóṣù yẹ fòrò nàbì láàyè wà lóṣù. àwọn tí ò gbọ́ lọ́n gbọ́ tí ò wá gbà àwọn tó lọ́n tó rántá yé gbọ́ àwọn làwọn ànábì àwọn òṣìṣẹ́ ọlọ́run. lóra hmm. náà lọ́lọ́run ló bẹ̀rẹ̀ wáyùrìdúnà ayò fárìkú bẹ́ẹ̀nà lọ́rí ọ̀sọ̀rọ̀. ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا الله أكبر آمين يا رب àríyáyà yìí ta pé ìyá kéde ní olúwa ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń wá ta ni kèfè yí páàlì hmm. òun lẹni tó ṣe pé ní òríjìnà òríjìnà kèfè yí ẹni tó ṣe kọ̀ sí ìwà ní ìlú náà ń lo fọ́ọ̀rù ìfún bẹ́ẹ̀ náà lọ́wọ́ àdúrà ń sùn wọ́n fẹ́ ṣe òpin yà wọ́n fẹ́ ṣe yàtọ̀ láàrin ọlọ́run àtàwọn tó rẹ́ hmm. ẹlòmí ò ní òun gbà pọ́lọ́ lọ dáhùn àmọ́ ta ànábì lò ẹlòmí ò ní òun òun gbèlè wò pé kìrìtọ̀ kan náà lọ dá gbogbo ayé àmúwọ̀ gbàtà ànábì وقوم ويريدون أن يفرقوا بين الله ورسوله ورسوله bákanáà wọ̀yẹ̀kùlúnà ló mẹ́nu bèbá bẹ́yìn wọ̀n lẹ́kùnrù bèbá bẹ́ àbáwọn kan táwọn ní á nínú àwọn àdábí ọlọ́run àwọn táwọn gbáyìí nínú àwọn àdábí ọlọ́run àwọn ọgbà àtàwọn ilé olóògbà ní gbogbo ẹni ọba fọ́ọ̀lù sọ́kàn ní gbogbo ìlàkàlì ó léwu o bẹ́ẹ̀ lórí àwọn gáà lórí gínà èèyàn bá ti dó ìgbìnà kèbèrè àti fèèkì kèbèrè kèbèrè kèbèrè jẹ́ olúwa ní wà àdájínà lè káfìrí na àdábá ń mọ̀lẹ́nà. ìyá tí ẹ ń bára ṣe èèyàn ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọ ti jẹ wáyé ọlọ́run la tọ́jú ẹ̀ka nípa wọn kèbèrè. ìyá tí yẹpẹrẹ èèyàn mo ti lè kéwòn lóhun tó jọ rẹ̀ lẹ̀ yányán. ká gbọ́ ìlọ̀tà lọ láyé ti wà. torí náà ṣẹ́kọ̀ọ́ sí àjùmọ́nù lọ́wọ́ sọ a ní gbàgbọ́ sí gbogbo àwọn ọ̀rẹ́ tí ọ̀rọ̀ láti bí ó ti bẹ̀rẹ̀ ó ti fi gbogbo apá yìí. èyí láti wá pé irú gbàgbọ́ wo láàyè sí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run irú gbàgbọ́ wo láàyè sí òjíṣẹ́ kan tọ́lọ́run rántí àwa ọ̀rọ̀ gbọ́dọ̀ yàtọ̀ síra wọn síra wọn. gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run la gbọ́dọ̀ gbà pé ọlọ́run ọmọ ìtẹ́ pàtàkì jùlọ gbogbo àwọn tọ́lọ̀ ń dákọ̀ fún ọlọ́run àgbà àwọn ọlọ́run bá dákọ̀ àwọn kan nínú àpọ̀ àwọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five of them tí ò ní olùdúnnú kàtìgórí kálẹ̀ lọ́lọ́run mẹ́ńṣẹ́ wọn pé àwọn àwọn ilé ìṣẹ́ wọn àwọn àwọn ilé báyìí gbogbo àwọn yòókù náà lórúkọ wà lọ́sà mọ̀ pé ní gbogbo àwọn àdágbé gbogbo àwọn òjijì ọlọ́tọ́lọ́ ránṣẹ́ àwọn ọ̀dá òjò ẹnìkan o àti ní sọ̀rọ̀ òjijì torí náà ìmánu náà lọ́wọ́ sórí àlejò sọ̀lá tó sọ̀lá ìmáná mọ̀jìmọ̀lá. ntí ọlọ́run retí lọ́dọ̀ rẹ ìwọ mùsùlùmí ni pé á ah, bàbá dáko àdágbé báyìí ọ̀dọ̀ sàgbàlá àlejò sọ̀lá tó sọ̀lá bọ́ bá gbọ́ tí wọ́n ń fi ìjọ ọ̀yẹ́ wọn fi kángun sáà nábì ọlọ́run létí rẹ̀ kọ́dà bọ́ bá fàjà ọjà wọ́n bá ní kí ló jọlá nábì ọlọ́run ni wọ́n rí gba ànábì ọlọ́run ànábì dàwùd ànábì suleiman ọ̀dẹ̀ wàá tó ànábì tiwa ànábì muhammad والإيمان بالرسول محمد صلى الله عليه وسلم. النبي صلى الله عليه وسلم tiẹ̀ yàtọ̀ torí pé ní gbogbo àwọn ànábì ọlọ́run tá a wí yìí ọlọ́run àwọn táwọn ìjọ wọn hmm. wọ́n ti jíṣẹ́ fáwọn ìjọ ti wọn. ànábì wa Muhammad sọlọ sọlá ń gbọ́ tó ní ìgbẹ̀yìn gbogbo àwọn ànábì ọlọ́run ọlọ́run wa rántí gbogbo àgbàlá yìí àbí ní kò lóògbé mákìnnì kó ló bá wà ní ìjọba. Hmm. torí náà dákun ọmọ ìyá mi mùsùlùmí ẹ̀ẹ́rí àwọn kankan bẹ́ẹ̀ tí a máa gbọ́ láwùjọ ṣe kàn sí ó kù púpọ̀ káàtó ó kù díẹ̀ ó kù púpọ̀ káàtó. gbogbo àwọn ànábì ọlọ́run pàtàkì jùlọ àwọn tó gbé ìṣiṣẹ́ bọ́lá òbí ọ̀rọ̀ wọn iṣẹ́ àti ìṣiṣẹ́ra ìṣẹ́tẹ́ ìjẹ́ àkọọ́lẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ló bá Al-Qur'an al-Karim mọ̀ náà tẹ́rí èyí wọn kọ̀ọ̀kọ̀ nẹgbẹ́ẹ̀tì kọ̀ọ̀kọ̀ tako ìgbà fún gbogbo àwọn ànábì ọlọ́mọ jẹnẹrali àmọ́ ànábì kan lọ́lọ́ dára sí wọ́n ìwé òfin tiẹ̀ nìyí ìwé òfin tiẹ̀ ìwé òfin lọ́lọ́ dára ànábì ọlọ́mọ sọlọ́lá sọlọ́lá Al-Qur'an Al-Karim èyí òun ni ara ọ̀nà tí ìmọ̀ọ́nì wa sáàmùnẹ́gbọ̀n Muhammad sọlọ́lá sọlọ́m ara ọ̀nà tí èyí àtọ̀ mọ́ lára ọ̀nà tí ìmọ̀ọ́nì wa sọ̀rọ̀ kí là ń pè ní kákàkà ẹ̀rí pé gbogbo mùsùlùmí yọmọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan rasulullah kọ̀fẹ́ kọ̀tí ẹ̀ sí mùsùlùmí yóò ní ilé yìí kí là ń wí kí ni tó máa rẹ̀ ọjọ́ ìpè ọ̀sẹ̀ nìkan tó tó jọ sí fún ọ̀nà àbàdà àwọn abẹ́rẹ́ rẹ̀ pé ẹni ọlọ́run náà ti wá o òjíṣẹ́ ọlọ́run o làǹdẹ́gbọ̀n Muhammad ẹ̀dá kan ìyá ọ̀ǹda láyà ni ìtumọ̀ pé mo gbà pé ẹni ọlọ́run náà ti wá àwọn fáàyè ìkànnì kan ọ̀hátùwù. واجتناب ما نهى عنه وزجر وأن لا يعبد الله إلا بما شرع tó ti gbà pé ẹni ọlọ́run rẹ́ jọ ni gbogbo tó bá ti wá ní òṣè àkókò òṣè àìsí ìhun ọgbà lọ́nà gbogbo tó bá sì ní má dé bẹ́ẹ̀ jìnà sí àìjìnà sí ìhun ẹni tí ń takò àṣàlù àná ìhàmà ìsìn àwọn arípàgá bá rí rẹ̀ àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá àwọn adéyìn mọ̀ yọ ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ. èèyàn gbọ́dọ̀ lọ́nà kan tí ó pè mọ́ fẹ́ fi ojú yọ lọ́n káwá bíi pé táàbẹ́bí gbọ́dọ̀ alábàbẹ́bí ọ̀bá wa ṣe ń bọ́ tá a jí bẹ́ẹ̀ mọ́ tí wọ́n fi rí ṣe ń mọ́lọ́mọ́lọ́ dirí ó ń wí lójúmọ́ pé àdàlù àlùmọ́ Muhammadu mọ̀gbàgbẹ́ nìkan tó lọ́wọ́ rántí ní ọ̀hún sẹ́ńtọ́rọ̀ lábẹ́ àṣẹ́rọ̀ náà Muhammad rasul Allah agbára gánà. ìjà tí yẹn ń jẹ́jẹ́ lójoojúmọ́ ojú wa jẹ́jẹ́ ọ̀dọ́ ní tún ṣe tí ọ̀tà kò lẹ́sẹ̀kẹsẹ̀. nígbà tẹ̀ ní kan àtúhù fíìmà àmà wọ̀tẹ̀sùdí kòhù fíìmà àfà. fíìmà àfà ṣẹ̀hùn wọ́n ti náà bò máa náà àánú wà dájà. gbọ́dọ̀ lọ́nà kan tí mo fi máa tó pé a. Eh, ọlọ́run náà fẹ́ eléyìí àrùn ìbọ̀ torí bàbá sanra wa ló kù ìdí ń jẹ́ ìránṣẹ́ ni pé wọ́n lè láàyè mọ́tàlù ààlà àtàfẹ́kọ̀rọ̀ òye ni o kò sí pàpẹ́rẹ́ kan tó súnmọ́ tọ́lọ́wọ́ kọ́nà bí èèyàn bá jẹ́ mọ́gàjì ó jẹ́ mọ́gàjì àdúgbò ọwọ́ àyẹ̀ nìkan ó ní sọ̀tẹ́ bá fẹ́ máa gbọ́rọ̀ o ẹni kì í máa rántí yìí káwa máa gbé bẹ́ẹ̀ kí a máa local government gọ́gùnà ṣe pírẹsidẹ́ǹtì gbogbo ẹ̀ náà wọ́n ní ẹni tó ga bọ́ bá sọ̀rọ̀ ìlẹ̀ mọ́ rẹ̀ hmm. bẹ́ẹ̀ ló ní ìbá sọ ńkọ́. tààrọ̀ ọ̀bẹ nẹ́ẹ̀sì náà tààrọ̀ ọ̀bẹ nẹ́ẹ̀sì náà. ẹni tó bá dé tó náà parọ́ pé ànábì pé a gbọ́dọ̀ tún la mọ̀nà ní ìmọ̀ lórí pé yàrá lòun mọ̀nà ní ewu tí ń bẹ́ẹ̀ mẹ́ ni pé wọ́n bá kí rò hàn kan kanyàn ọ̀yànrọ̀ àwọn náfìlà kan ń gbàrọ̀ àwọn àwẹ̀ kan ẹ́ ń ṣerú àwọn àbáàdà kan ọ̀wá sí inú ká lẹ́nu ìgbésẹ̀ bọ́lọ̀ ń bá wá bí ọ sọ̀rọ̀ bọ́lọ̀ ń bá wá bí ọ láìkè yá yìí mọ̀kàn fún lórí bẹ́ẹ̀ mọ̀kàn rí wọ́n ń ṣe èmi náà ń ṣe èmi ọlọ́mọdé amọ́sẹ̀wáládọ́n àpọ̀ torí náà ẹ̀dákun àwọn ọ̀nà wọ̀nyí ká mọ̀ níyàtọ̀ alẹ́gbọ̀n Muhammad sọ̀rọ̀sọ̀rọ̀ fún òṣìkò ńlọ́lọ́rọ̀ sí wa ẹ̀tọ́ rẹ̀ ní lórí wa ẹ̀rí mi ta gbọdọ̀ tó gbà pẹ̀lú alẹ́gbọ̀n Muhammad sọ̀rọ̀sọ̀rọ̀ ọlẹ́ẹ̀kan àwọn alẹ́gbẹ̀ ọlọ́run pọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba pọ̀ ọlọ́run nìkan lọ́mọ yẹn ta wọn àwọn àǹfààní gbogbo wá lórí iye báyìí lọ iye báyìí ni wọ́n kàn mí. èyí tó dájú ni pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nù wọn ọlọ́run nínú gbà wọ́n ẹgbẹ̀rún mélòó wá ni wọ́n ẹgbẹ̀rún dábà yọ ọlọ́run nìkan ló máa yọ wọn. ṣe rí báwọn anábì ọlọ́run ti wá pọ̀ tó nǹkan kan tó wá sáfẹ́ tí ò fi òwúrú ń bẹ̀ gbogbo ẹni wọn bá sì gbàrúdú láyé ń bẹ́ẹ̀ kò fura tirẹ̀ lọ àkọ́kọ́ àwọn ànábì ọlọ́run <laughs> ànábì àdámù. àbí amẹ́ríkà ta gbé sí tán làwọn ilé iná bẹ ń mílẹ̀ ìgbà nìyẹn ìyẹn gbọdọ̀ gbà pé kọ̀ọ̀ká ànábì ọlọ́run gbé ìgbà lẹ́yìn ìyá láti alọ́lọ́ ń fi ìwé òfin rán ànábì Al-Qur'an ìbẹ̀rẹ̀ láti kà á. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين قلوا أني أما فالنبي لو قلت إجي àmọ́ ọmọ tá nẹ́bí bí sọ̀rọ̀sọ̀rọ̀ nẹ́bí ò tún jẹ́ bàbá ẹlòmíì mọ́ àwọn bàbá àwọn bàbá mọ̀ yìí ọmọ ẹ̀jẹ̀ kí là nẹ́bí ọlọ́run jẹ́ Rasulullah ntí ntí ọlọ́run fẹ́ ká fi pa ànábì ní pé ká gbà pé àmọ̀nà mi tọ́já sálì jẹ́ náà tí ó mú yọ̀nà ọlọ́run ọba wá téèyàn fi sin lọ́run ọba àyàkójú ọ̀nà rẹ̀ òkè àpẹẹlẹ ìyẹn lè ti wá ní olúwa fi sọ bẹ́ẹ̀. wa khataman nabiyyin inú tó gbọ́dọ̀ fi pa ànábì létí díẹ̀ yàtọ̀ sọ̀dọ̀ náà ọ̀sán ànábì nìyẹn ẹ̀dá kọ̀ọ̀sá nẹ́bí ní ìgbà lẹ́yìn sẹ́nà Muhammad sọ̀rọ̀ alukurani ló wí yìí ṣé kọ̀ọ̀sí hmm. torí pé wọn máa gbọ̀rọ̀ ní ẹlòmíì lójú bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíì gba wọn bá tó àyà yìí fúnra wọn àbí fáwọn míì hmm. wọn wà ní fásámà náà lè túmọ̀ sáàmù hmm. pé gbàgbé káàtàmù ló lágbá àbọ̀dé káàtàmà ó ti kí ni ọ̀parí ẹnu káàtàmà ọ̀parí ẹ̀ gbà lẹ́bi di rí mu ẹ̀mí ọba wa fẹ́ dọ̀rọ̀ rí mọ́ ìjọ àánú ọ̀kọ̀ọ̀kan parí ẹ̀ fọ́dọ̀ alákòóso wọn máa sáǹpù lẹ́tà wọn tó parí ẹ̀ ká bíra wa ẹ̀ nígbà wọn bá ti sáǹpù ẹni dọ́kúmẹ̀ ṣé èyí ó sáǹpù ẹ̀ṣẹ́ yẹn wà ní ẹ̀mọ́ mu lọ́ba yá kíkà nígbà tí lè sáǹpù ẹ̀ ọ̀parí mẹ́wàá ọ̀parí mẹ́wàá ẹ̀dá kùnú mẹ́jọ àgbà ṣètò tọrọ hàn nẹ́bí wáyé wá sí náà lò kí alukora ni fún wọn ọwọ́ atúmọ̀ ẹ̀ fún wọn. kí ni wọ́n gbà lérò. kí ni wọ́n gbìyànjú pé wọ́n fi ṣe ká sáàmù lè túmọ̀ ẹ̀ kódà ká sáàmù lè túmọ̀ òka. kódà wọn tútù sí nǹkan ní pé ọ̀sọ́ ni ah, àti àwọn nǹkan ní ìlú yìí pé yìí sáà ti pò nípa ẹ̀ kódà nẹ́bí wa kọ́ wa ń gbà náà. Ah, wa Muhammad sọlá ti ومثل الأنبياء قبلي الله أكبر النبي لا يريع بيرا يريع دعوة النبي لم تصعجوه فمثل رجل بنى بيتا ọ̀là bí ẹnìkan tí ń kọ́lé kan ọwọ́ akọ́lé ìbò ti rẹwà tó ìlà mọ́òdé alábìnà àyàfi bí ààyè búlọ́ọ̀kù kan tọ́sẹ́kù ilé òfin pé ànábì ní gbogbo èèyàn máa kọjá lọ àdéhùn sọ́hìn tọ́pẹsẹ̀ múlẹ̀ tọ́pẹsẹ̀ múlẹ̀ ní o fún bá fọ àtúbọ̀ àpẹẹsẹ̀ rí ilẹ̀ tààrà àdábì sọ̀rọ̀ àjọlọ̀ ní ọgbà ẹni ọgbà wa kọjá ká ah, bí ní èsì ti dá tó yìí àti jẹ́ búlọ́ọ̀kù ti ká búlọ́ọ̀kù ìgbà àdábì ni wa ádà lóbi ẹ̀mí ni búlọ́ọ̀kù ọ̀hún wà á dà káàtà mú dàbí yìí àdábì tó hmm. máa búlọ́ọ̀kù tó kú ọbì tó máa dín ni wà á dà lóbi náà wà á dà káàtà mú dàbí yìí ẹ̀dá lánàbí yàbá àdìyí lánàbí yàbá fún wa hàn gidigidi nítorí tí a bá tún wá wò pé ètò ń gbọ́yé lánàbí yàbá àdìyí. àwọn àfọ́ọ̀mọ̀ wa lẹ́yìn hmm. ànábì ọlọ́run hmm. náà bí ní àlùrùlà máa wú wàrọ̀sàtò àgbègbè yóò ti tó àwọn àfà hmm. ẹ̀ oyè wọlọ́kọjá tí wọ́n gbé wọ́n lọ jogún ànábì ọlọ́run kò sì bá nẹ́ẹ̀lì ti kìlọ̀ fún wa pé kódò òun gẹ ẹmọ ìgbé òun kọjá àjẹ ọlọ́run bẹ́ẹ̀ òun kà kó ti ọlọ́run lọ òun èso ọlọ́run òun èso igbákejì ọlọ́run òun èso ọmọ ọlọ́run bẹ́ẹ̀ náà ni ẹmọ ìjà gbé gbogbo ẹ̀yìn kan tí òun tó náà kọjá àyè bá gbé ẹnì kan tó jẹ́ ànẹ́bì ọlọ́run náà lẹ́yìn àdàbọ̀ Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ torí inú ìfẹ́ náà ni tọ́ a ò ti jáde ẹni èèyàn fẹ́ràn kò ní tẹ̀lé lóluwà bí máa ń fa sáìsì kéèyàn nífẹ̀ẹ́ àwọn ẹni àwọn tó ń rántí wa lójú ayé àlẹ́bùn àmọ́ nígbà tá a nẹ́bi sọ àdìgbò fáwọn èèyàn pé la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min waladihi. á mọ̀gbọ́lọ́ngbọ́ mọ̀gbọ́lọ́ngbọ́ ó kò àfi kí èmi ànábì tọ́lọ́run ránṣẹ́ ọ̀tọ́ lọ́gbàgbọ́ yìí kíkẹ́ ẹ̀mí ó borí gbogbo ìfẹ́ mi torí pé àfi bí fẹ́ rẹ̀ bá borí ló fi lè ju nǹkan tẹ́lò ní ilẹ̀ bọ́bá bẹ́ẹ̀ borí sọ. pẹ̀sẹ̀ ànábì yìí nìkan la gbọ́dọ̀ tẹ̀lé tí wọ́n bá ti lè borí sọ̀rọ̀ àwọn. borí sọ̀rọ̀ àwọn bọ́dà bọ́dà ànábì bá ta kó tó bí yẹn bọ́dà bọ́dà ànábì bá ta kó tó gá yẹn kọ́dọ̀ bọ́rọ̀ àdábì bá ta kò tìyàwó yẹ kọ́dọ̀ ọmọ yẹn máa fẹ́ nǹkan bí ń gbà mí tí wọ́n ní àdábì ọ̀fẹ́ báyìí hmm. kò sí ní ó jẹ́ yẹn ó lulẹ̀ ju pé kí fi àdábì ògbórí ní ọ̀kan yẹn ju kí gbogbo àwọn tá a kalẹ̀. ọ̀gá wa ọmọ ẹ̀jẹ̀ kàdí ọ̀gá wa ọmọ ìbúrẹ̀ àwọn àwọn sọ̀hábì ànábì olódodo ara ni wọ́n sínú ọlọ́mọdé àgbájọ ẹwú ọ̀rọ̀ fún ìwà àdúgbòmọ́jọ ànábì olódodo ara ẹ̀gbọ́n dẹ́wì èmi ti àṣẹ́ṣe ara mi gbogbo dẹ́wì lórí bí okùn kan o hmm. mo fẹ́ràn yín ju òbí mi lọ mo fẹ́ràn yín ju ọmọ mi lọ àmọ́ mo fẹ́ràn ara mi jù yín lọ. ìpinnu ó wulẹ̀ fún ìparọ́ yóò lọ ìpè o torí pé níta níbi ilé ẹja gboyé kí ni ó mọ jù fẹnu rẹ lẹ sẹ́nu pé ọkàn wa yìí ní anáfsol amárọ́tò lè sún yìí lẹ táwa náà rí i pé ìdílé ń tiwa lẹ ọba ń ọlọ́wọ́ fẹ́ kí ni ó jẹ́ olè jù fẹnu rẹ lẹ àbí kíkà àdájọ́ borí torí náà ọlọ́mọta àti àmì àkàlẹ̀ fẹ́ àwọn àti ọlọ́run ọ̀nà ìdúró ànábì wa lọ́dọ̀ jazakumullah khairan àwọn pòfẹ́sọ̀ alẹ́ ń gbọ́ pòfẹ́sọ̀ abdulrazak abdulmajid alaro alẹ́ ti ń gbọ́ látàárọ̀ nípa al-imani rusul lè tí wọ́n fi yé wa tó sì pàtàkì fún wa pípọ̀ pé mùsùlùmí ò lè jẹ́ mùsùlùmí àti tí èèyàn bá gba gbogbo wọn gbọ́ lẹ́gbẹ̀ẹ́ tí nínú àyàtọ̀ Kùránì àpọ̀ àwọn tọ́lọ́wọ́n bá ara wọn ànábì kan sí àwọn ọlọ́run ọba rántí nígbà tí wọ́n ti kí ni tí wọ́n ti kọ àwọn ànábì ọlọ́run ọba ti sàlàyé pé tazabata aadu ni mọ́tẹ̀lì àwọn aad ọlọ́run ọba rán wọn pé wọ́n pa àwọn ànábì mi nírọ̀ gbogbo ẹ̀ àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tó ń ti pa ànábì kan ní wọ́n pa nírọ̀ ọlọ́run ọba ni wọ́n pa àwọn ànábì mi nírọ̀ àdúgbò fọlọ́run ọba jalla tó ti wá ní ọmọlẹ́yìn òṣìṣẹ́ nítorí àkókò àní pẹ́ láti bẹ̀rẹ̀ sí wá gba ìpè wọlé tẹ̀yìn tẹ̀ bá ní ìbéèrè lórí àwọn nọ́mbà tẹ̀tì màtẹ́yì sí zero nine zero fifty five thirty five fifty five fifty eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight bẹ́ẹ̀ náà ni zero nine zero fifty one sixty four fifty four thirty eight bẹ́ẹ̀ náà ni zero nine zero sixty one ninety nine eighty four fifty nine àti zero eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight naam. wàlẹ́kùn sàlámù àwọn ọ̀sán làwọn kẹrẹ ta ló sọ̀rọ̀ láti lo. sàlámù àti sọ̀rọ̀ lè mọ̀ sí. naam. mo ti ní ẹbí sẹ́ lágbá. naam. ọlọ́run tí ọ̀rẹ́ ń yọ. àmín ni àwọn. ọgbọ́n sẹ́yìn wà ní ìṣòro ní ìgbà lẹ́jọ́ ọdún sẹ́yìn náà yọ gbèdé àdìsí àmọ́. àmín ni àwọn. ọgbọ́n àwọn táwa náà ti ń gbọ́ ànábì wa Musa ànábì wa Dáúdà ànábì wa Yúsùfù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ tó ń kálukú wá jẹ́ ọ̀pọ̀ọ̀pọ̀ ní àbọ̀parapẹ́ra ẹ̀sẹ̀tẹ̀ púpọ̀ ìyá wa ọlọ́wọ́ sọ ilẹ̀ fẹ́ dáadáa ìbéèrè ńláńlá ni ìyá béèrè àlẹ́bìdì wa dáwẹ̀ sọ́lọ́lọ́ àlọ́ sọ́ọ̀bù àlejò ẹ̀rí ìhàdí ìdèmí àbí ìtọ́ lẹ́sẹ̀ ńlẹ̀ tó bẹ̀sẹ̀ rí yẹn àlẹ́bí ní àlàbíyá ìfọwọ́tún lè àlàáfẹ́ ọmọhàtùhùn ṣàtà wàdínùhùn wà àlẹ́bí ọlọ́run fún àlẹ́bí ọmọ ọ̀rọ̀ sọ̀rọ̀ àtàlàyé ọ̀rọ̀ tó pé ní kọ̀sẹ́ni yóò níye sókè sí ni àlẹ́bí ní sẹ́yìn mọ́ báwọn àlẹ́bí ọlọ́run kiri bá àyàwó ti béèrè yìí. Hmm bí ìgbà tí bàbá kan ọwọ́ agbé àwọn ọmọ tọpọ àmọ́ oríṣiríṣi ìyá ni òbí wọn bẹ́ẹ̀ òun náà sì ní kíni òun ni bàbá gbogbo wọn ànábi ní báwa ànábi ọlọ́run ti rú nù dínú òun wà ẹ̀sìn kan náà làwọn ànábi ọlọ́run wà pẹ̀lú lójú ọlọ́run pé ìnà dínà. عند الله يدل ولا ولا إن الدين عند الله الإسلام الإسلام ẹnu tí ń fa kánàbí ọlọ́run kan dé kánàbí ọlọ́run kan tó dé òun ni pé gẹ́gẹ́ bí n ta wí níbẹ̀rẹ̀ hmm. òun dá ànábì ọlọ́run kọ̀ọ̀kan lọ́lọ́run náà ti yọ kọ̀ọ̀kan ànábì hmm. ọlọ́run kọ̀ọ̀kan lọ́lọ́run náà táwọn kọ̀ọ̀kan hmm. ní jẹnẹrẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan ní ìgbà kọ̀ọ̀kan àmọ́ kí ni wọ́n bíríjì wọ̀lọ̀kọ́dọ̀dọ̀ àtúnà fi kó lè kó mọ́tòlọ̀ sóòlà àní àgbẹ̀gbọ́ ọ̀há wọ́n ìpìlẹ̀ tọ́lọ̀ olúwa bá ní gbogbo fi kó lè ó mọ̀ sí rọ̀sùlà gbogbo yíyí ọlọ́ọ̀dá ara ẹ̀jẹ̀ kẹrẹ́ la wọ́n wá jẹ́ láyé kí ni sẹ́ wọn أن اعبدوا الله واجتنبوا الطاغوت إيوا جوسي فلون لا إله إلا الله الدنيا لرو الدنيا تبو لا إله كسولو إلا الله الله يعني أن يعبدوا الله واجتنبوا الطاغوت gbogbo táwọn anábì ọlọ́run á píríkì ọ̀tá yọ pé ọlọ́run nìkan ìgbẹ́jọ́ sí ẹ ti dènà sí gbogbo nǹkan míì lọ́yà bọ̀bọ̀ lọ́wọ́ ọba láti máa lọ́sẹ̀ fún láti máa ṣe bàdà. ẹ jìnnà síbi tí rédíò yín wà tàbí kẹ pa kó tó di pé ẹ máa sọ̀rọ̀ náà náà zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero sixty one ninety nine eighty four fifty nine àti zero nine zero fifty five thirty five fifty five fifty eight Nam. Nam. ta ló sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ ti ṣe lé tẹ́sígbẹ́ ṣe gbọ́ àwọn ànábì gbogbo wọn pátá pó nǹkan kan náà lọ́nà ọba fi ràn wọn àwọn ṣẹ̀ríà lè yàtọ̀ síra wọn láwọn ànábì ọlọ́run bí ọlọ́run bá ṣe ní naam ta sọ̀rọ̀ láti bo wàlékún sọ́lá àwọn ọ̀pọ̀lọ̀ naam láti bo. Àmín. Allahu Amin ya Rabb. Amin ya Rabb. ọ̀la naam látàrí eléyìí al-iman bi ń gbọ́ ó sì yẹ gba àwọn àránṣẹ́ ìgbọ́ àwọn sẹ̀rí àwọn tọ́lọ̀ wa ti rán wa ṣe náà ni ìtumọ̀ pé lórí ẹlòmíì lẹ́nu àmúgbà tó àdábì mélòó lọ́lọ́run rẹ̀ sí àbí ó ń tọ̀ mélòó lọ́lọ́run rẹ̀ sí wọ̀. àlejò sálàm tó làtà ló ń sọ̀rọ̀ láti wọ̀. èèyàn ọgọ́dọ̀ máa jẹ́ àdábì òkúta ní. láti bo. láti àmàmà. naam. lágbára bíi pé àwọn àṣàyàn kúrọ́dá náà á wà kọ̀ wà lọ́sílẹ̀ táwà kúrò. ìbéèrè yín ẹjọ́ hàn dáadáa. Lágbàdì ní pé àwà ní lè tẹ̀lé tòbí? ẹ ṣeun. àkọ́kọ́ ní ká mọ̀ pé ara tẹ́tà wa jẹ́ Kò ní ká mọ̀ pàtàkì torí kọ́lọ̀ ń pàtàkì wọn. ó eh, kọ́ ọ̀nà sẹ́tà náà lè jẹ́ ọjọ́ ìbẹ̀rù Al-Kùránì ìbẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ àdìsí rẹ̀ hmm. ipò àwọn òbí òkèrè o. ọ̀gá ọ̀gá àmì ẹ̀ wá rí nǹkan kẹlà mẹ́lì èèyàn gbé. sallallahu alaihi wasallam ní béèrè tí wọ́n béèrè hmm. eh, àtòbí àtẹni ó bí hmm. ẹnìkan ló dáná. Allahu akbar àtòbí àtẹni ó bí ẹnìkan ló dáwọn tó ní gbogbo wọn. bó bá ṣe é ṣe bó bá rọrùn kọ́ máa tẹ̀ lájẹ ni ọ́ da gbogbo yín ó sì tún máa tẹ̀ lájẹ tàwọn òbí rẹ̀ náà tí ò ní forí sọ́ra wọn alihamudulilayi ìtọ́lọ̀ fẹ́ nù àmọ́ níjọ́ tó bá ti dàbí ìgbà tó pé ní ọlọ́run fẹ́ kan hmm. dákun káwọn òbí wa náà gbé ní ìwé dáàmú ní ẹ̀sìn tó ní apá òbí ní ìwọ́nlọ́ tó ní ká bọ̀wọ̀ fáwọn òbí tó ní ká mọ̀wọ́ wọn bẹ́ẹ̀ni àmọ́gẹ́gẹ́ bí tí mo wí ní ọ̀làlà ti bàbá tọmọ ẹ̀ ọ̀làlà yorùbá náà wí. alẹ́ náà ní bí ẹgbẹ́ nìkan ló dá gbogbo bóun bá lóun bá wá fẹ́ gangan kọ́ ìfẹ́ jẹ́ làǹdà ànábì làwọn wí sọlọ́lá ànábì ò ní fẹ́ dọ́yàtọ̀ ní ìtọ́lọ́ ọ̀nà ànábì wíwí ló ń lọ àdídì pé má wulẹ̀ dààmú ara má dà àtọ́ àní pàkọ́dẹ̀ àtọ́ àlọ́ ọba ní tẹ̀lé ànábì tẹ̀lé ànábì ọlọ́run náà wọ́n ní ọ̀tẹ̀ yìí ànábì lẹ́yìn ọba ní tẹ̀lé ní tẹ̀lé ọlọ́run lórí hmm. pé olúwa náà lọ́wọ́ àṣù ọ̀wà bẹ́ẹ̀ ọlọ́run ò wí bẹ́ẹ̀ nípa ẹnìkan yìí olúwa ni wà máa yẹ nípe wà á nílá wa ẹnu wà ìlà wáyé yóò gbogbo ń tọ́ bá wí èmi mọ́ rẹ̀ torí náà eh, ní ìdáhùn sí ìbéèrè yẹn kúkúrú àbọ̀ fáwọn òbí wa àtẹ̀lá táwọn òbí àmọ́ àlá ẹ̀ ni pé gbọ́dọ̀ wá lé tó kọ́ wá gbé wa débi pé ìṣẹ̀lọ́ ń tọ́ dá gbogbo wa ìrìnà eléyìí láti rọ àwọn òbí wa nǹkan eh, bá ti ní àtọ́mọ̀ ah, yìí tí tẹnu ṣe yìí lọ́wọ́ fẹ́ ẹ ti sùúrù mọ̀ yìí tẹ̀ hmm. hmm. ní òsè yìí wọn là nẹ́bí ọ̀fẹ́ ẹ̀ ẹ̀mí ládá púpọ̀ bẹ̀bá náà tẹ̀ bá ṣe pé torí tọ́lọ́run wá ní ọ̀fẹ́ yìí àgbàdé kéèyàn obì yóò bẹ̀ lọ hmm. ẹ́ nínú àwọn ọ̀nà àdúrà ló ẹ́ ọlọ́run torí ìjẹ mẹ́jọ kẹfà yìí lẹ̀ wá sí kẹfà yìí fún ọlọ́run sì sí ọlọ́run sì sí torí pé lódodo àwọn òbí mi máa takú pé àwọn tó dàbọ̀ lọ́wọ́ ọ̀fẹ́ ìtẹ́bí fẹ́ ah. lọ ẹ̀dá fún gbogbo òbí tí máa ń gbélé iná ọlọ́run méjì àfọwọ́ ti jẹ́ ká fẹ́ ṣe ara wa dànù gbogbo ẹni tí ń bá ń kírun tí ń gbààwẹ̀ kọ́nà lómi ń lọ lọ́dọọdún tí ń bá ń sọ ọwọ́ àwọn ọ̀rọ̀ yìí jáde bí ìgbà téèyàn sọ ọ́sẹ́ tí ń tu ni o ọlọ́run ní sí wa o ibi bọ́lọ́run bá kọ́nà bọ́lọ́run ọ̀bá fẹ́ èyí ń pọ̀. zero nine zero fifty one sixty four fifty four thirty eight. Naam. Ta ló ń sọ̀rọ̀ láti bọ̀? Naam. 09061998459 09055355558 nọ́mbà tẹ́ máa fi pè wọlé àtẹ́sí máa béèrè àwọn tí kò yéyé nínú ọ̀tọ́rọ̀ máa àlàyé náà. Ta ló ń sọ̀rọ̀ láti bọ̀? Aleykum salaam, ẹgbọ́n sókè, ta ló ń sọ̀rọ̀ láti bọ̀? náà láti gbẹ́sì náà 09055 35 55 58 090 61 99 84 náà bọ́lọ̀bá tó dé pé ní ọ̀gbọ́n ọ̀yá pàkíyèsí àwọn olùgbọ́ wa tó ń ṣe. wọ́n ti gàǹgà tó yìí ọwọ́ ọ̀run wa o ó kìlọ̀ fún wa wọ́n lé èèyàn làwọn Allahu akbar kul innama ana basharun mithlukum gbogbo ìran àtẹ́jù kọ́dà lára àwọn ànábì ọlọ́wọ́ lọ́wọ́ ọ̀fẹ́ lára àwọn ànábì rẹ̀ yàrá gbogbo mẹ́ta kìlọ̀ ní ọjà bá mi wà sí àwọn ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ kan ó léwu ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀rìmí ọ̀yà ọ̀dà tí ń ṣe àṣáájú ẹ̀dá náà rí. ní ah, ṣe ṣe nù kọ̀rọ̀ yàrá ní mo láṣáájú ẹ̀dá sí ọlọ́run bí orúkọ rẹ̀. láyé láyé ìlànà. àti ìfẹ́ ìgbé tọ́lọ́run ọba fún àlẹ́sọ̀ sẹ́ńtà. oní ọ̀yànjú rẹ̀. ọlọ́run ní ìyànjú rẹ̀. àlẹ́bí náà ló wílẹ̀ o sọ́dọ̀ lọ́rọ̀ sọ́dọ̀ ìdí ìwé ìdùnnú náà ní ẹgbẹ́ yóò há ìlànà èmi lọ́lọ́run rántí yín hmm. ebi á di mọ iye pàtàkì àwọn àdábì ọlọ́run ni pé àbí ọmọ ìsìn lọ́run lọ́dọ̀ mi hmm. àyàbí ìjọba jíjẹ fún un àbí ẹ̀dàpọ̀ ẹ̀dá fi sáàrin náà hmm. a máa sọ ọlọ́rọ̀ ni a máa ṣe é ká máa sọ́ra ká máa sọ́ra gbogbo ìjọba dàbí ìgbà tá à ń fi ròyìn ọlọ́run ròyìn kéde àwọn àdábì ọlọ́run ọlọ́run ti ní ọmọ fúyẹ́ nìkan níjọ́ àwọn àbá bẹ́ẹ̀ni lọ bẹ́ẹ̀ni báyìí náà tẹ̀rí ìdàkọ́ àlàyé ló ní àlàyé ní àlàyé bá àlàyé lọ́lọ́ ojúlógún ọlọ́ bó ti rí bó bá àlàyé lọ́lọ́ ewu ni tọ́lọ́ ń tó kù lọ́wọ́ wà ní ìjọba àtàwọn ìyá ìyá kejì àwọn àríyá ẹ̀ ẹ̀ kájọ́ àtọ̀ ìgbé afẹ́fẹ́ àjẹmí. ẹbọ òfàdé náà làálà àlá rẹ ní pé kámọ pé bá nẹbi ti pé rẹ ṣe ń nà má àlà bàtà ó mẹtẹlókun abara lèmi náà bí ẹyin náà ẹnu ọ̀yà tẹ̀ ní àtẹ. ọlọ́run ti wá àyè fún mi. má má gbogbo ẹjẹ máa ń introduce ẹ̀sìn kan fáwọn èèyàn tí wọ́n wá rí gbogbo ẹ̀ka tó ń gbòòlà tó ní bá àdájọ́ ọba ṣe ń kọ́ nígbà ìdábì ìlú á ilé ìyá olèmí ah, wọn ti wà yìí fún ọdún náà lórí ọmọ ẹ̀yìn ọ̀dà kọ̀wọ́lé kọ̀wọ́lé máa bí aláhọ̀ àkùrọ̀ náà wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ púpọ̀ àwọn kan tẹ́mọ̀ pé lẹ́yìn ẹgbẹ̀rún ọdún láwọn alẹ́lẹ̀ ń búra nẹ́bì àwọn kan wọ́n jọ ń jẹ wọ́n jọ mú lójú ayé àtẹ́wé sọ̀rọ̀ pẹ̀lú jọ́ta òkú sí ibi ọgbẹ́ tẹ̀lé ọ̀nà làbẹ́ wọ́n tó bá jẹ́ fáwọn kan bẹ tí wọ́n tún lè máa ṣe nǹkan tuntun ní àwọn ilé ìwọ̀n ọlọ́kọ́ sí. aláwọ̀ ni wọ́n jọ jẹ ni wọ́n jọ mu ni wọ́n jọ gbé ni wọ́n jọ ah, òun náà yóò ha ilẹ̀ ìyá pàtàkì ìwà àwọn àdájọ́ ọlọ́ọ̀dọ́ ká sì mọ̀ fún wọn ká má bá wọn lò ọ̀nà tí ẹ fi lè máa fi dùn òun kù náà máa hún ẹ̀sẹ̀ kọ́mọ rẹ̀ yìí fún pé ní àdẹ́bì jíjẹ rẹ̀ báyìí kọ́mọ dáadáa lè àwọn pọ̀fẹ́sọ̀ wa Abdulrazak Majid Alaro àwọn náà lẹ́yìn tí ń gbọ́ láti àárọ̀ ní àwọn ètò wa tí ń ti ń lọ èyí tá a sì dúpẹ́ fún ọlọ́run ọba tó nàbà tí ó ti jẹ́ ọmọ tòní àtúntí báwọn èèyàn tó ń fẹ́ wọ́n tó fẹ́ náà kọ́ ẹtún tẹ̀síwájú pẹ̀lú àwọn sátórí mú gan kódà ọlọ́ọ̀bá ni ó ti ní ìrọ̀nà ọlọ́ọ̀bá tó bá ṣe ilẹ̀sìn dáadáa inṣàlá ìgbà míì náà tí ọlọ́run bá tún kí àyẹ̀wò ẹ̀dá tuntun ní ọlọ́run àwọn ọmọ ọ̀sán máa gbọ́ bá ti ń pé àwọn àlàyé yìí á ní bùkátà rẹ̀ torí káwùjọ gbogbo ìpìlẹ̀ tó pàtàkì tó sì ẹ̀ka mọ̀ náà ní sọ̀rọ̀ mọ́tàkì ọlọ́run bá kọ́ba àtẹ̀yìn lẹ́sàá rí dàdá fún ọlọ́run ọ̀háyé àti gbogbo ẹ̀yìn tí ẹ ń gbọ́ wa náà níbi kíbi ọlọ́run bá kó sí dáadáa fẹ́yìn náà ẹ tún máa tẹ̀lé wa kábọ̀ insha Allah tó bá di ọ̀sẹ̀ tí bọ̀dé ìdúlá subhanahu wa ta'ala